agbede aláwọ̀ tààlà kìdó akẹrẹ bẹ́ẹ̀ ni oṣù ramadan kìlónú mẹ́gbẹ́jì yọ̀ọ́dọ́ òdòdó yọ̀ọ́dọ́ dìlímẹ́lẹ̀ yọ̀gbẹ́gbà yọ̀ mẹ́fà òbí hijira alẹ́bi sallallahu alayhi wa sallam akọ́mẹ́ka ti medina ṣìdéédé payó ṣe ni wo oṣù kẹfà lọ́lọ́gbọ́n yọ̀ mẹ́la ìwọ̀dọ̀ 2015 tàbí tọ́sírì ayé ni إن شاء الله تبارك وتعالى أكواني أبكواني سورة عبسة أجلتها أبوك مشكله نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى نعم بسم الله الرحمن الرحيم سورة إكريم أدوى جنه سورة عبسة أكم أدوى إليه سورة عبسة إفا القرآن الكريم ọ̀nṣì súra èké ọgbọ̀mẹ́lẹ̀ ẹ̀ e alkùrán ayá ọ̀tọ̀gbọ̀ méjì yọ́ méjì ojá ní mẹ́ta wọn màdúrọ̀gún máa dọ́ka kí ní súra tó sáfárá máa dọ́ súra tó sọ́ọ́kọ́ máa dọ́ súra tó abasa yàtá nípa yìí fílùm máa rí ayé abasa to sura gidai wani lam yuzkar fi sura lafzul jalala uluka abdullahi bin umi maktum ishe dai sura gidai shan ga ya juge sura gidai bugu a karabin talan iya nugudu kele allahu alagini go gidai mama nugudu kallahu dai e sura gidai kwabakwanin abu kogin manu madurogwa ubi kuma di suratu najam rogwi ubileta madurogwa Allah tabaraka wa ta'ala yanhi abasa ejun pa watawalla ya mubi rida ejun pa imubin rida an ja ahul ama todo akpejuho ki akarebo todo akpejuho ki wa akarebo taki reju npa emi bi orira seneka nkwe amachi ami mali mi tafsir aini anabi sallallahu alaihi wasallama jinojo kami uba ma ukuraj amena lile lile lile fo ojana kuraj abe kòhùnṣà ní yíkúmá gọ́lọ̀ abe ọ̀gẹ́lẹ̀ àmàjọ àníbì náà kọ̀lá wọn máa máa etí ní rókọ̀lá wọn máa jẹ́ kola wá àzín oníkẹ́ ti dákẹ́nẹ̀gẹ́lẹ́kà àmúkòdò àwá wọn lẹ́màdọ́ àkíní ọmọ omi mẹ́tùtù abdullahi olóńkọ́ abdullahi lẹ́lẹ́ akójú wọn ṣe òun wá ìyá tánibì sallallahu alaihi wasallam

abi ati ni mudenga kanya ngani bi sallallahu alaihi wasallama tagi yuju pa ayi yuju pa tagi mu bi murida bote meju para me ni le gire ko majo yi ola le ki joje le ba ojo tini wallahu ta'ala ni abasa yuju pa wa tawalla eh yuju pa ya mu bi murida an ja'ahu al'ama tulu ka koju wa kare bo un ya koju ya digi tinyo wa ma yudarika ana ajan wa ka chani bi mata la'allahu yazakka suka ni un gidai ya mu da ne ya nya fe ika ni mu do un mu da ne ya nya ya nu to na yo memele ene jenwa ma aw yazakkaru أو يذكر فتنفعه الذكرى أو يذكر أما يجينهم قدي يعني أنا ريا كيو كولي وكشانيبي أريا لك يعني أنا كيو كولاوي فتنفعه الذكرى تكا ريا لإيه كشيوم تكا ريا لإيه كشيوم أبيك ما جاء قولا قدي yacha be ku ma gbari ya kare ya shi kuma o mashin amma hiji ne mashi amma dola ma ne mashi amma ne gbitere o mashi amma bi tame ni li li li li mashi abele ne hiji ruma e wa a ti ma wa ja kwala huma amma man istagna amma eli man istagna eni ti so isha adola nkune kita hiji ne

turuku ma da yuke kile gonani amma menistaguna e ya ni ẹni kí a dọ́la wọn lè tó dọ́ kọ́ pa ọ́fẹ́ yìí kí a dọ́la wọn lè ní ìmá ní fa'anta lẹ́hu tẹ́sọ́dà ayi fa'anta tẹ́ta arọ̀dọ̀ lẹ́hu wata tẹ́mù bí tẹ́bìlì hìdáwà la'allahu ya tẹ́dì ẹni ilẹ̀ rẹ̀ wá kí ká ní iye kíkò tọ́nà ìmọ̀ ìkà

Hmm? tọ́dá alẹ́ àmúnẹ̀ ìmúdúgbọ́jọ́ atsopọ̀jọ́ òun yìí máa gbọ́jọ́ má dá alẹ́ ìmẹ̀dẹ̀ ìyẹ̀dọ̀ ìmú gbókà ká ní gbókà tàmí ní lílílílílí àmà ájá náà gbùkọ̀lọ́jọ́ àbílẹ̀ ní ìtorí kẹ́tì máa wá sí ká ní àdúgbókà dọ́mọ́kẹ́ ẹ̀yìn àti wá sí àbọ̀ àmẹ́nẹ kékeré kékeré àmẹ́nà bàtà àmọ́ yau kike ma a jibe waji ni wa guda bana kibe a shen kuma go waji o jan waji a cika gini ma ka gbo ise mu shi kunguman abe talaka e na ndu ni ma ba ti gini a ya shi ya shi kunguma ojo akini mede yuga mune mede yuga kele ma gbo ni shi lo today abu ma gbo lai emme ki yezekkeru fa tafahu dhikra eni ki agbare ya kare ya shi kun we وأما من جاءك يسعى وأما أجلي من جاءك أنك واكرب يسعى كيانوه كره ناهي هي سعيه كره كده يوجد سكاكنه يسعى مسرع في طلب العلم ẹni lẹ́wọ̀nwá yẹsà ojú ìṣẹ́gbàgíní ẹni láti pòkílé yíyú dẹ̀ páyà ti pòkílé kokile o ya ce ya ce kokile ehe tene uma o sha blabin ablabin ummi maktum ne ya ce kokile ehe tene uma iye ne ka te mamu heladun nwara bisini to mun mamu heladun nwara bisini to mun to ne le ku ego akela ji ha yi se yesa a kokile ya ce yi ehe tene uma amaya lu ya le ya mero jo dun ni wa huwa yakhsha òun lẹ́gẹ̀ẹ́ á ti pòkílé òun àwọn jẹ́nẹ́gì wọ́n nù kọjọ́ fa'anta anuhu ẹni ilẹ̀ òun wẹ́gẹ̀rẹ́ tàláhà ohun ẹ̀há di yóò tíyàn bọ́ tẹ́ ẹ̀dọ̀ ya tọ́lá àyàtí ẹ tẹ́tẹ̀ ṣáàrànù ẹ̀ṣẹ̀ bíìzì ọ̀ẹ̀ṣẹ̀ gbajúmọ̀lẹ̀ nílẹ̀ ẹni gidi kùtánìkẹ́ ẹkọ̀ ẹ̀yúṣọ́ yóò rẹ̀ nílẹ̀ gbólóhùn ní aláhùn akọ̀wọ̀ aláhùn tàbárakà alá ọlọ́yọ́ náà

onye rubi da anyị ọlalebi oye eju aya me anwụ oyi onye adụkọla oyi a nebighi enwuke ite aka ema hedomoaji nigide ka ite n'ile ịnụ ehedomoaji chiaka niile ya dọkọdụ unu dụrụ oyi ụka onye nwe ala ka ala e e ka ịmaja ka n'ile bụ oyi onye abịala tue taka emetụ ma hedomoaji wee ihe maja kini anabi sallallahu alaihi wasallam akishu ngadola qur'ani akola abe akini anabi sallallahu alaihi wasallam kinu wala buhima ya yake ya ne qur'ani ba to ligide ko yo malu shugo maja ama tun ko yo ko buhima ya yi kide yutinyo kiki o ko yo chini kola le ba ile mdu ba kini chu kola le kola ru iya chu no da qur'ani kola un ni no da qur'ani igbe kuma de yuru nwi olile ma Hmm, Allahu akbar. Òhun àyàkṣá ẹnìkì àṣùkọ̀ ọjọ́ yìí, fàáńtà àánú tẹ̀láhà, ẹnilẹ́mọ̀ ọ̀ṣẹ̀ ọ̀rẹ̀ ṣẹgbàjí, lọ́mọ́ ní kéde gbàtà nìkẹ́ kọlọ̀hún ni. Kẹ́lá ìmúná tẹ̀síra. Kẹ́lá Allahu ta'ala ìkáyì, ọlá Kùránì ìṣàkùnmẹ̀ níjú ìgìdẹ́nu, ìnáhà tẹ̀síkírà. Kùránì ṣàríyá ọjọ́ òun فمن شاء ذكره فمن شاء ene duki a roju zakara imi kuran da shola gariya eh to dala wa nabi sallallahu alaihi wasallam ariya ni ke ene du ya se qualify ki agbariya le abdullahi oma ummi maktum gidai ba on ne yin ce ugba nabi sallallahu alaihi wasallam alu ki gwolo wa ba ọgọ́gùnmá kọmọ kàtí ọgọ́lá níbi dùgbà lè kọ́ alùkùnmádọ́ ṣaka níbi sọ́lọ́lá alẹ́sọ́lọ́mà kọ́ alùkùnmádọ́ ọ̀wọ̀ ṣe pé ma ń pípẹ́ dà ọgọ́wọ̀ ìnájọ́ kùnmádọ́ ìjìmádọ́ ìnájọ́ iye yóò dúdú ń ṣe bilal jádọ́ yẹni inna bilalan yóò dánù bilayli bilal òun ṣádọ́ ẹgbà òdu fakulu wa ṣrọ́bù mẹ́ná jẹun mẹ́ ee ujengi elechi bụg ma amali ji na yore meje ume me amumime hatta tasma'u ummi maktum gbogbo ategba kume gboka abdullahi ọma maktum ọma ummi maktum ẹgbàdókùnmẹ gbọ́ kí ọ̀dọ́ ẹgbà ilẹ̀ takàmẹ takùnmẹ̀dọ́ ọ̀nù bin to uji toro ìdí àmì làdá níbi sallallahu alaihi wasallam òbílẹ̀ ẹgbàkà níbi sallallahu alaihi wasallam alẹ́sọ́kọ́gbó uhud ẹnà àbọ̀bọ̀ oyin toro ogun ìgbìdẹ̀ ìwà ogun kwahim ṣe yìí ẹnà rú bọ̀bọ̀ oyin wọn abdullahi bin maktum inda dé àbọ̀kì bọ̀bọ̀ oyin tó dẹ̀ ta kẹ́ẹ̀nà tọ́ ohun bọ̀bọ̀ oyin tákì jẹun alébì mọ́ ohun gbé múlù ṣòlù máàmù náà mọ́nà kùmà bọ̀bọ̀ oyin àmì ògújó àmọ́tẹ̀gí ní máyín bọ́kùmà ní òzúrí àmẹ́nà ọlọ́kùmà jíyìn papọ́sáká òun àníbì ló ṣọ khalifa ló ṣàkójíun tákì ló tókó gbogbo ìdálàlá ọyẹ́ ni kẹ́lá iná àtẹ̀kìrà ọlákùnrin ṣe wáàzì ní ṣe àríyá ní ṣe fẹ̀mẹ̀ ń ṣá azákàrà ẹnẹ́kẹ̀ àrọ ijú ìyàmúlùsọ́lága rẹ̀ fi suhufin mukarrama fi suhufin mukarrama alkur'ani rí ọ̀tá kàrí ayé òjìmá lítàfi òjìmá ihun alkur'ani rẹ̀ marfu'atin mutahhara marfu'atin marfu'atin ẹnkùnmọ̀ àdútàtà tẹ́yìn ṣe ayé ẹ̀wọ̀n òjìmá àlẹ́yẹ̀tùl qadar ẹun kì ló yí máa ń kùrán ṣe mọ̀kànlára ìyà wọ́n ṣẹ̀fẹ́ yóò lóbi wá tẹ́ ìṣẹ̀fẹ́ mílẹ̀ ziyáàdẹ̀ tí wọ́n lọ́kùsọ́ ìṣẹ̀fẹ́ inẹ̀bùtọ́ ní ìyànẹ̀bùrọ̀ ọ̀hún. bí àìdí sẹ́fẹ̀rọ̀. kùrán ìyà wá lọ́wọ́ àmẹ́nẹ́wùlẹ̀ máa ti sẹ́fẹ̀rà ẹnẹ́kùnlẹ̀ ń ṣẹ̀ta ẹnẹ́gẹ̀ ama safara tsɛnɛ iku lɛ ŋu tsɛ tabali ɛgbadu kɛtini ni mo ma yi ni dɔna o tɛ ne kia dɔna o lɛ ɛgbadu o kɛnɛ lɛ sibɛ la ko jibiri to dɛ ɛgbadu kamɛla ko yala ti ni ŋu ma yi ni ɛdi yɔna ta wuli lókè ma yi ni di wa ayi ka dɛ to ya ni ti lókè wa iŋɔ do ya ni ebe ya ni ati ni jibiri lɛ ebi sɛ o mɛ hum do ya ni eti gbi wa ayi wa bi o ya ni ti ni ma di wa ayi tɔ ka ni bi o ka ni ti ni ma yi di gbi wa ayi wa dɔgɔlɛ ẹnna wòle gbitigbiti ní ṣe yáa ní bẹ́ẹ̀ náà wáhìí wọ́n bẹ́ẹ̀ náà kálukì àgbàdo ọjọ́ àmúṣọ náà tọ́mọ́ àwọn kàkí ní sáfara òmùnẹ̀gẹ̀ sáfara òmùnẹ̀ ìwúwo safir ẹnna kùmàdó safir ṣẹ́nẹ́ kùmàdó ṣejúmẹ̀ ẹnna kùmàdó ṣejúmẹ̀ ọjà náà ọgbọ́ òmùnẹ̀ aláhùn sotolale amara ma ki safir me wujun ci ambassador de eh? eh ine ne ki nigeria gre wuja ne wudu oja ne america nigeria ne jomo safir nigeria ene ki nigeria wala de safiru nigeria fi mamlakat al arabiyyah Saudiya, saudiyya ene ki nigeria oja ne saudiya dogale nigeria neju neju ne ju jalale amma can kuma akola ene ki ci ju yale o yale mi malaiku jibril nga no la komo nga ne nga ne wa mi eh to dale annabi sallallahu alaihi wasallama yanhi in alladhi yaqra'u alquran ene duki agba alqurani wa huwa mahirun bihi kiamudo de alqurani iba imudo de ifa alqurani iba ma safara idepa ene ole gbadu alikiram ẹni òjìmá alibarara ẹni àtàlẹbọ ọjọ wẹkùn ju ẹgbàdo ẹni dúkìá gbé kùránì gbàdo bá kí a tọ dẹni sí kùránì gba ìdẹ́kùmẹ̀lá kù jìbìrì wàlẹ̀dí yẹ kúrọ̀ uhu wọ̀ wà àlẹ́yìn ṣáàkùn ẹni dúkìá gbé kùránì kí a tẹ gbìtì ń ìyàwó ìyà dẹ̀ngàtẹ́ kùránì pọ́n ìyàdé òkọ́ṣẹ́ gbàdo lẹ́hu àjọra ọ̀làdàmí ìjìmá dùn ẹni ọ̀làdé ojú méjì bàdù ládà kùránì ń ọ̀làdé gbìdìgì àwọn ọdẹ yúdó ìpè kùránì kì á gbalẹ̀ máa wọ́n dùn rẹ̀ ìjẹkídọ́ ìjẹdọ́ ní ìyàbọ̀lá ọ̀nẹ́ ọ̀gẹ́lẹ̀ ìṣàjì gbìdì kùránì tẹ́ ilẹ̀tì ìlàdùn àtùlẹ̀ kùránì kọ́ṣẹ́ mọ́nyá atule múlá zẹ́mẹ̀tùlẹ̀ manya wọ́n mú wáwọ́ ha ha atule un hadithi lele un ya kan wai na'am kiramin barara kiramin barara ene ki ali qur'an lele ba eno jima mi si ene ki awon gbola gbiti gbiti ki ata le bo gbiti gbiti mi si قتل الإنسان ما أكفره قتل الإنسان قل إلي أكبر kutila al-insa une ile ama manao mama na une ile mama na une ile ma akfara ma akfara ma gidaiba aishi aishi arab ma ta sukolo owowo eh dabane ke ogene ne nyuwa muhammad salib bin uthaymaini ya ci bayani shi shari'a littafi kama adwa kin alfiya ibn malik litafi ya wuji gwiti gwiti nshi ehe ga maadu kɔsɛ nahaw ishara hmm gbakɛli ti digiri digiri level ehe e, arabiki tak maadu litafi le do tak edu edu kɔsɛ tɔ sali bin usaimin shi shi sharhi litafi lilere tɔ ihun wɔn wala ishe kowa ma ti kunya ya ce ishara fita ma ka dɔmɔ shi ma yake akɔla ɛnɛ meji eh ma ile ra'aitukuma ehe ama meji abe ma huma ama meji le innahuma to ma ile ti kola ina meji on yaka ma ka do mo si ma yiki akola linafi ki adun akini mm isha aleni den ma sharibtu ummumitan ma akaltu ujemutan nafi de máa atukɔlɔ abalẹlɛ tó amukɔlɔ kì a ṣe ɔwɔwɔ ń ṣe ó kàwọn ìmí àṣe máa lè ta àjùbẹ máa yékè adùnà àkíní ẹwọn ìjìdẹ yìí wa ŋùnánà yi ńlá ṣe àyíkú ẹsùtọ òjẹ ńlá ṣe àyíkú rálá àràbọ àkíní hìn máa àhàsẹnu wò ojú òṣì kàkíní ẹnẹgìdẹ ìyìnyọ tabalẹ ẹ máa àkàrọmù ẹnẹgìdẹ ìmúdẹ ní òjì máa tabalẹ. imiya ma akfaruhu enegide yemudi kafiri tabale kutila linsan mahama nangune ma akfara une ile yachi kafiri tabale iyo ona ki achichi kafiri kafiri un ona kune ile lile tikpakwale iba ma kiwakide bale taajubu mudunga kakini kafiri une kiachi imude ngayi kutabale une ile alitikpakwa tabale kutila linsanu ma akfara mahama nangune تودن يا تكافر سبحانه من أي شيء خلقه أنك بس ما تكافر كده يا إيه وما تنقودا من نطفة خلقه فقدره من نطفة كيف من نطفة نطفة ẹ̀hùn wádọ́ nùtùfẹ́tín ṣomimẹ̀ ní ilẹ̀ kọlẹ̀kọ́hù ohun ọjọ́ aláwọ̀ tàbárakà wata ala ohun ìnẹ́dùsọ́nù nẹ̀yìn fẹ́kọ̀dára

takuma ngoyo kushele bo ajaluhu wa rizquhu wa amaluhu wa shakiyun aw sa'id e tafsir ibn kathir ola wuku ne ti gbeje ane ma hun wa kojo nale obile haje thumma as-sabil yassara thumma obile as-sabil o pa gbogbo ne ali wibile yassara allah ta'ala ihulolan e eh, o le ti ngoma o ya mo na gbogbo ali wibile inna hada ila sabila ala onye na-ama adọ na nlele mmadụ ala na ọmama mụla ka na-alụghị enwe ma ya lee ịgabị abịghị nkwụgwọ ahụha ya ahụha ya ahụha lele achịka kọma ha tị na ibi oyi lee ya nukwete ya agabị mgbere tani ama ichi ọmọ nwe gị ọkọ gịlị ịnọ na enwe mgbe kumachi ọ na agụ kumachi nwụ lee ya sara lahụ ثم أماته فأقبره thumma ubile amatahu ingo ukwage iupa uku abi upa uku ifa akubara take aje uma ma omuduji ma muduji te ma mudu gojima thumma idha jaa antara thumma ubile idha shaa egwadu kirojo allah ta'ala ju anshara ingo je uma mu ne udaju kwane kuma cho

Allah tabaraka wa ta'ala ni kalla kai una ile ba lamma yaqdi ma amara ay lam yaf'al ma amarahu bihi rabbuhu e tafsir as'ad hulik yani una ile ba lam yaf'al ma amarahu rabbuhu ay kalla lamma yaqdi ma amara una ile inike ichin lamma yaqdi ma amara oda ko jodun iba ikoni ke ce ikoni ke libodo ojo Allah tabaraka wa ta'ala na'am ogala idan su ci فلينظر الإنسان إلى طعامه لما يكد ما أمره أن بكر الجزائري تفسيري وأيسر التفاسير ينهي لم يكد ما فرضه عليه بل لا يزال مكسورا تحت طلبه هنا إلى بعدو أن يكوجو كتيبا إيتي هذا الكوجات يبيغله icho ya ce ishe buwane shaliji ya ce yan ga ya kwaliji be in wani ce manu icho sadaka ya hadu yan ga wanda sadaka da wata kpo sai duku na ce muksuran tahta talabi e in ya ne alkojo atini turgisi tun e falyanzur al-insan sudala wa kachune ekini tijane ki e ojo moda dunwa abajo arshadahu ta'ala ila an-nazr wa tafakkur aláwọ̀ tààlá ní wẹ́ kí gbó wẹ́ píbe lúgbó ìlàtọ̀ àmì gbogbo ìjẹun ẹkọ̀ ajẹ́ yìí ìjẹun ẹkọ̀ ẹyẹ kété bá ìṣẹ̀kọ́jọ kí a mọ́ ṣe wáàjì mú ẹ̀kẹ́ tó nìdá أنزلنا المطر على الأرض بكثرة أو أشبوك أدومي رواني أن السبب

فأنبتنا فيها تاكيها نللي أجاو جيني هدو حبا أمنيو ماشيني أولو جيجيجدو ماشيني هدو بهاني وعنبا وقبا الله أكبر وعنبا وبلغي أولي, أولي, أولي دبنو ما جنوه بهاني إنبا أولي إنبي نعم وعنبا أولي إنبي ma jẹ́ ń hùkwé ha nẹ̀ wọ̀ kọ́bù ma yẹ kí kùmàdọ́ ma ní kùmàdọ́ kí kọ́bù òun ṣe ń wé kí yà á nọ pàdágò jẹ́ ànìrẹ̀ because alkọ́bù yà á lòlẹ̀ ojú ìtàlì kí ìtàlì ha láì nílẹ̀ nílẹ̀ ìdí lórí kumadu gwitali egbe manike doli wole ekwa ne wate manike woji unse kumeru kitali kumeru gwona wazaitunan wa naqla wazaitunan inwa chenne wiki domo kumadu tu zaitun de kumadu ati zaitun zaitun to zaitun lele wanakula manyi ẹgbàdọ́ àti annakulu ẹgbàdọ́ nakul ó lé ẹgbọ́gbá ẹgbọ́gá nìkí ihun ohun ìdẹ́bìnà àkó rí ó lé dẹ́bìnà rẹ̀ ẹgbàdọ́ àti ní nakul. wà á dá ikọ̀ gúlìbá. òbílẹ́gẹ̀ wà á dá ikọ̀ kó ha mẹ́wọ́n kàlá ọ̀tàbára ikọ̀ yìí kì á alimutaka fipẹtula asijari oku eke aṣẹ ni tutu oku eke olú ọlójújú ya adágúnjọ àmúkọ abánilẹ omi lọ ohun ajẹun mẹ ohun ẹnẹyìn. wa hàtàn wà àbá. wàfáàkì hàtàn òbílẹ́gẹ̀ fáàkì hà ń ọdọ́mọgẹ̀ ṣé màá dọ fáàkì hàtà paaki màá dọ àkíní fáàkì hà ṣẹ̀rù lílẹ̀ ìgbàdókùnmá àkíní. ẹgbàdúgbò máa kí omi lọ ẹwọn múnẹkùnmẹ ẹnẹgbẹ ohun ṣì páàkì à ẹmàdọ́ páàkì àti àmẹ́rú lórí ìdẹ́gbọ́ kà máa lè mú dẹ́ mẹgbọ́gbà dẹ́ pígòlò dẹ́ mágòlò dẹ́ ọgọ́dọ̀ àmẹ́yìn páàkì à wà ẹkùn máa dọ́ra kí òun sì kẹ́lẹ̀ àánú wà ó òun tàmí yìí máa kó متاعا لكم ولأنعامكم متاعا أما يجي يجي ما جاي يجي شني كيجو أول يجي أكبوبان eh yiji agbogbo anya ogoko amuli debinu de abeki inebi kuma gbal ka pa ko chakai ame ame aye ile ame aye meta alakum ame medomo wali an'amikum ame ngore me ngoje ogoko makola abban ame o igbegi akwa nei ame awon ehe ile cha me ngore me amade le chi imeta allakum mede hu aja mo wali an'amikum ame ngore me ma wode hewle ma aja ma mo tudale igide chi wazin shi dalla tabaraka wa taala u ne ile ki kujeun ona kujeun lale kwa kuchaka un allah tabaraka wa taala to un shi bayani mu yi na'am فإذا جاءت الصاخة فإذا جاء فإذا جاءت الصاخة فإذا جاءت الصاخة أبادوك الصاخة أنيوا أبادوك ويقا أنيوا أبادوك ليلي أنيوا ẹmà kí ní ọlọ́jọ́ náà kùnmọ́ ká ẹbẹ̀ kí ìyá oṣù ṣe ẹwọ̀n àṣàdùn wọn jẹ́ rẹ̀ dáa. yẹ́wù máa yẹ fi gbòòlùmọ́ omi àfi. ìyẹ́wù mà ọyẹ kùnmọ́ ká yìí bá yẹ fi a? ó min àfi ẹ̀yà lónìí yìí kì á rúlé min àfi bọ́ ọmọ tẹ́ ń وأمه وأبيه وأمه هنا إلى أرولي بيوته وأبيه يا أرولي بباباه تبع وصاحبته وبنيه ألو نيل وجل يا أرولي يا يا أرولي ماو صاحبتي شوية بنيه يا شو ماو لكل امرئ منهم يومئذ شأن يغنيه

wujuhun yawmaidhin musfira da me ye bodo mo kya ya ke je da hu wujuha no yele ضاحكة مستبشرة ضاحكة إجل من يانا يعني مستبشرة يعونا كده ووجوه يومئذ عليها غبرة يجيك يا إده يلو يقوانا ووجوه إمدى نجولو منك يعونا يا دوجونا yawma idhin oje kaka kidai alaiha ghabara ibuta ce kunye ha tarhaquha qatara tarhaquha anki au bojele qatara tashubi ngaye yule bojele yele chidudu panya wa sauda muzlima yele chidudu panya onye aso ojo kaka kidai abi ka kwala magide kuma ajuima lakini yeye majirudu panyai umul kafara unsha moja kafiri alfajara amoja biye kwabie eh, abile unyi madogele lojele Allahu akbar dale tura gidei ipoji pai ola ojo kwani manyu gugwa makafiri wa gugwa muumini ojoda to nasallallahu alafwa wal afiya innahu jawadun karim walhamdulillahi rabbil alamin sabajo adaba ti sura umul سورة كلابة تيوم أبا وعروك كمين سورة التكوير بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت نعم بسم الله الرحمن الرحيم سورة كلابة معروك كمين سورة التكوير أعود سورة كلابة سورة التكوير yẹn kò máa ni àti ní tẹ̀kùwír ṣe emeyẹun lídà àbíkí mẹ́wọ́n dúgbé yẹun má súrẹ́ gidẹ́ yẹn máa dọ́rọ̀ gbó yá ní mẹ́ka ìdí àmì súra ìgí ní ọ̀gá ní àyà oṣogún ní ọmọ ẹ̀la òun ti súra ìkí ọgbọ̀n mẹ́lẹ̀ ní ọkà ìhà alukur'an kó àtẹ gbogbo akẹrẹbó jẹun máa dọ́rọ̀ gbó òsìlóòbù shartin òun ṣe àmìsúrò kọjú àkíní ìtùpẹ́ni ìtùpẹ́ni àmìsúrò gẹ́lẹ̀jì ìfúránì ọwọ́wọ́ ìdẹ̀ ṣẹ́mṣú òwúrọ̀t aláwọ̀ tàbárakà wọ́n tààlà ẹni ìz ẹgbà abẹ́akíní ìdẹ́sẹ̀má nkọ́tọ̀rọ̀ abẹ́akíní ìdẹ́sẹ̀má nṣẹ́kọ̀t ìdí òun àmìsúrò látàlẹ̀ fóun yìí lẹ́gidẹ́ ṣe ó kàǹjẹ́ àmì súra ẹ̀kà láwùṣánẹ̀ pàmà òsìlóòbù shartin ikipene naam yani idha samaa'un idha shamsu kuwirat amukocha gidei sura gidei amukocha utukocha ewe kidurugbo ola ojo na uya aka oyile yi ola aljanna ola una ola ojo kwane ewe gidei sura gidei sura kola ojo ne lawo tije ka gboka mushukolo yani idha idha shamsu kuwirat ẹni àdíkò kó olùkìdójálè yìí kò wírọ̀ kò máa ń yá olùṣẹ́má àdíkò kò máa ń yá olùṣẹ́má má olùṣẹ́má olùhámọ́ nùhánẹ̀ má olùṣẹ́má olùhámọ́ nàṣíkẹ̀ mẹ́jàkà náà lé òjìjú mẹ́líkì wá tẹ́ẹ̀kì النبي صلى الله عليه وسلم ين من سره أن ينظر إلى يوم القيامة ene duki atini kigu onatini ile woto ojo kwane eni je woto ojo kwane ya falyanzur e kanahu ra'yu ayin dabana akini ojo kwane to gbe yen nali etini kele abane leba falyaqra idha ash-shamsu kuwirat yani sura kadi kadi ungde wakiba man idha as-samaa'u fatarat man idha as-samaa'u wẹ́kẹ́ gbàmí súra mẹ́ta kìdẹ̀ ìrẹ̀ṣẹ́mtú kò wérọ̀ ẹgbà kò máa kò ṣẹ́má ẹgbà kò máa olù ṣẹ́má ẹ̀júmi àbáàlù ha ilẹ̀ àbáàdì ọkà ọmọ amúdá máyọ́ ẹ̀kejì ọkọ̀ kò máa tí ó kì í ṣẹ́má bàdọ̀ ọkà máyọ́ ẹ̀kejì tàmbáyà máa olù ṣẹ́má olù wọn bọ̀bọ̀ kúkù mẹ́wọ́n lẹ́hun dúró jíhùn وإذا النجوم كدرت wa وإذ ما يوك بعدكو النجوم انكدرت كميلا وكيو يالي انكدرت ما يما مهاتي أميلا ومامدكو بلا وانو wa وإذا النجوم انكدرت àdípò kàmílà òkìdó jálè dáhàbà dọ́wọ́ha ẹ̀gbàlẹ̀ ìlàwóyà òfánà wọlé àbẹ̀yàkí ni ìkẹ́dẹ̀rọ̀ àdípò kàmílà wà kí ni wọ́n á nìí

kami ishar ran fado ishar jam'u ushara amoma amira kumi de amoma ra kumi o mado akini ishar utilat utilat ay ma tuma nojo uhmilat wa turkat bil ara'i mata mira kumi nojo ene gi awon de yutuma yi wodege ra kumi ko dun jane abeko ka mokuno de o ma ko jane togele ma jane kaka gide n'oge ala amịrị ewu jigidojele ala isharu amịrị akwụmile ee okpele ma tuma n'ụjọ enegi aṅụ numa ime odebe oluru akwụmi iri abịrị akwụmi te ojele gịrị وإذا الوحوش حشرت وإذا الوحوش ما يوجو كم وحوش الإشار أكلت إشار الإبل تركت وسيبت نعم الجبن كثير كريه yeni ojo kaka gidai amira kumi ma tuma nojo ma ngon no duke anu mage وبلاها اورنون واذا الوحوش حشرت ما يوجوك ما يامي امنور الوحوش امي امنور امي لا لي لي لي لي لي حشرت ومودا امل عليك باكوشكا مما كداجي كوان حشر البهائم موتها mai ni sheku ma kini idi mu daji ce gwe ku koro do mata al maut ghayruhu al jinni wal fa inna fa innahuma yukifani yawm al qiyam to du mai ni amen amen amen ki bobo ida ma daji ce ku ma amma wala ila ida ma daji ci akina amali kuma amma ma ku daji kwa amen ki bobo maka ma daji kwa bí kò màjàkà máa kó dájí ẹ̀kọ́ bọ́ máa kí òkòlò kíkọ́ àti kí ìgbà yóò kòlò kéjì ẹ̀kọ́ gẹ́lẹ́kẹ̀ tó dáálẹ̀ òbẹ́yì bin káàbí ẹni alùhóṣù hóṣùrọ́t ní máa ná ìtọ́lẹ̀pọ̀t ẹgbà kò máa máa mẹ́wọ́n rẹ̀ kó míṣì dàmáyọ́ lama hóṣùrọ́t máa yá júmi àti ayé máa má àmẹ́wọ́n rẹ̀ pàkóṣáká máa má ẹbá lùkàlá ọ̀tá aláàfin wọ̀ pọ́yìrọ́ màṣúrọ̀ máa yá máa mẹ́wẹ́ ma ma duje juda ma na'am wa idal biharu sujirat wa idal biharu ma ya diku kama ji dudu ya ne sujirat ma ya una da tuma wa idan nufusu zuwijat wa idan nufusu ma yuwe adiku amin ni pakushaka zuwijat mamu maka nolama mama mimi mama ka da mayolama kuma choko kuma choko kwa ya kola male aba mi mi aya choko kwa ya kola male da imi amote izame ni wai imi negi jangmote izame ni ya ni bihudu imi negi jangmote izame ni ya ni bi afuru imi negi jangmote izame ni ya ni nu ogodu male zuwije mamma ku choko kwa ya kola male ogale imi ya ma yoji ogale imi ya ma kone inwi ya ma chode inwi ya ma tije inwi ya ma kafiri ogala inwi ya mi mumini zuwijet mamma ko dama mamma ko shoko koya aduraba kullu rajulin ma kulli qaumin kanu ya'maluna amalahu ogala ma amini hukuma ma jama choko koya ngina bajo ona kele imudo ko ne kele eh inkele ma ko jibola maire ma laban amerika ko ike kɛ lɛ ka gini ɔnɛ kɛlɛ ne kɛ sayɔrɔ ne kɛlɛ maalu ti kɔ tuma ya sayiri ya ju ma sɔgɔ kɔ ya ɛ maa ko ji ma sim sex marriage a ji ka ye ye ka ye ye ka ye ye bɔ ka ye ye a ya ti kɛ lɛ maa ko yi maa ni i ana kale ni ki shairu na kale mam da shairu le ko tuma shi turu islam yeyen kura ma ba kwa macha shi amacha practice da bogile eh sheria ya ma ba kwa ile kichi e kwa ma fi pada ama matanga da bible ulikuwa lukai cholo lai oda dude hun dale oda binja ja kade tiki ma agba du kolon en ma puta budu hun ma ho ma ma ma ko du ko hun church le pastor ngako ko wa ni ona kale ona kale màá dámúrò ìjọ ọkọ̀ dẹ ọ́yà dẹ ẹ̀lẹ́kọ́ aláwọ̀ àpọ̀ mọ́dá àbẹ̀gẹ́lẹ́ dó dé àdúgbà kí àdúgbà kí ní ilẹ̀ ilẹ̀ ìtafà níbi àkàyẹ̀bà ìṣẹ̀mẹ́rọ bádá alẹ́ ní mẹ́ntálítì ó nẹ̀ ilẹ̀ mú bọ̀ á nẹ̀ tí ó lò ẹ́ abúdúkàmọ̀ àmì bíá abúdúkàmọ̀ kí bíá kiache ṅụọ mm-hmm. eh, ya kita tia abụta abụghị ala liba gbegbele ilewe yọ na ji amụda gị yọ na gbegbele ee ịbịa ya o na ile amadọ ịbịa ugwule obete ya tiri obukọ obukọ abụrụ gị na abụta ihe ịbịa ọrụ na onye iko

ebola le duke kwa kucha kae ba ubu chane ku ujane liberia ujane liberia ngale chane hii liberia chujane ameni dudude hapo kaile dagi ya homo eni judu kichano kake de chujane amerika maruku homo ina chane gba o mana toko mana tano ho ama mtoko mamda mawa gbumwi oga asini mama ọ̀gálẹ̀ ha ogbo ma adógun kó takọ̀gálẹ̀ tágì ní gẹ̀bùrù hánẹ̀ ọjọ́ ìyànà abẹ́rẹ̀ kàlẹ́ pìtí amákùnmàdọ̀gá àmàdógun wá amákùnmàdọ̀gálẹ̀ àmàlẹ́ pìtí àmàdógun wá táwọn ma ogun lẹ́ jẹjẹjẹjẹjẹ vaccine lé lẹ́tà àmàkó tó yànà àmàdọ́ ó yànà labẹ́rẹ̀ àmọ́lẹ́lò támàṣí ní dùn àmọ̀lẹ̀ tágì sí bùrọ̀ kẹ́ àbùrọ̀ kí ní tọ́ná yà àtàkpàkọ́n ẹnẹ́kẹ́ ni mí yẹnẹ mẹ́ta ọ̀gálẹ̀ dọ́là máa yọ̀ lọ́kọ́dá ogo ma akọga ekwu oyi ohe ọla ma ma tini onwe ma akọga kwu oyi bukele mmanwụ nọ ya ohe ya ma ma tini yi mmanwụ tini ohe ya ma tini ohe ya ma ma nwụhana meni meni one kele onobule mudu mmọ ihe onobule damadama anyị bi ha ya la one kele mudu mmọ enyi ide ọla du amị n'oge ma chee ma chụkọ ọjọọ n'ụlọ ìmọ̀nẹ̀dẹ̀ gbídẹ̀ ọlẹ́tí ẹgbàdó ẹgbú máa nìyí owó ẹmú ta àṣígìlímẹ̀ ńlá ẹ̀kú ẹ̀lẹ́rù ẹmàmùnẹ̀ kógújú màdó àkíní volcanic eruption volcano àjábẹ́lẹ̀ ìdọ̀jú ó lẹ́nà àlẹ́yọ ilẹ̀ ẹ̀lẹ́kú ẹ̀ àmà àta amákíkà àparíyàn ẹgbọ́ máa nìyí earthquake ana na miju ikini gagagagagaga bi malu bi mamu ne komi tunyi ma tumu tumu daba ji o mo to ta ama ma ko de beta ba ma ni tsunami una un aji aji buna aji awo buna ni ma cha ko dukere ba ma aji mo buna aji ni mo buna nga ba ki ayo imula bi yona yona bogi acha tu ide iho ya acha tu gi awu ne dugi na kara boy dugi ya dugi yo isu yi kara bo yi ya dugi yo e odo e, bangola hapo ne ye 2004 ye 2004 kile gudu kontiri monu amone guju amone ki guju mana lukan kase tu yi aja tin ni kela kenali ya na guyu ya na wole yo on arule to koli ibogu ma oge ma ne dan pa me ibogi de yemi mi dan me ngane me ko me kwa ne ba ida ili gwa medu ko yigwa megwa negwa ne amu na yijun cha de de de de eh ni ka ki wa ka ma ba e wo le ba ma ni na ehe ho carbon o carbon bi abo en kiti ke le wo le ba ki masalaji di bobo dago e wo le le na aje hu e na do jo hu ma hu e ma do akini achi o ya ne indonesia eh achi ma do ye e wo le do mo clear masalasi gete bo ma manyi bo bo ye masalasi ko ma ci bada abu leba iwaja awma on ega abon anago ne kele ima hewo ima chaka eti omi alo ya ma ya wo olu ma ya wo anago kele ko tago ogun anago no kele tago ma me si a odolo ka se yi taji o ma ada tamata go mo ma da yọmọ yo babalagba ma mani jina ma daba yi haji ma ti jina ma ji ma إنا لله وإنا إليه راجعون ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله يلي إقبادي ما يتبالو جاني إقبادي يتبالو جاني ijo na jali ba oga ne bulugum bulugum ma ya jigre ijo na go moto ali highway jali ma ya ci bulugum ma bogu ma anu moto ala li togo ya mi ngeji ba amone moto machine gume abeg ma o yelle na ma i en gide ku meche i nyo hai e meche tete i kutana abeg ma o ne ngin ele na ku ma o yima mo ba e a normal business mm e we gide chengi to isige amune aje ti gona jali ma ja ma ja matagu ma ja na e ale ne kinihi mu mu ma ma ta ma kunya ta ta ma o kanga me na buta bogele ku oje ai ta ma kanga ma kuma ku Yes, we live here at the Allah tabaraka wa ta'ala yanihim bunga dai ge yo wa idha nufusu zuwija amena butabu izameni ay amena butabu izameni gile gudu zuwija uhshuru alladhina zalamu wa azwajahum wa ma kanu ya'budun yanihi abukuma tamena allahi suratu safat ay kugunyo meji abukuma tamena allahi ile gudu manya mu ne uguluma azwajuhum amuna uguluma me kuma daji kwani

madu wa ma ọhẹ wa ni mamudu mamudu tọ gọza ma gọ akini mu n'obìnrin ẹsẹ atú kàtà ìṣẹ náà mọ ẹmàkì amúnẹsẹ yìí nìkan náà ẹnẹbọ mọ adáṣọ làkọ mu n'obìnrin ọgẹrẹ kọta ma mu n'obìnrin ẹbí ọmọ ẹdọmọ mpabẹ ẹdọmọ mpabẹ ma nọ e e e ya méjì ekìtì abẹ mu n'obìnrin ẹbá má ń yíyún o má ń yíyún ẹni ẹnẹkẹ ẹnẹkẹ

ina murja bo do mo gene lati tengu na je tingi o ja no yoy ama ta pa ma ta ma ma ja ibele buru ja len ha olopo a olopo ma ma nuja to oju o gene leta ka mara ma o ma blebi ma ni tore gba ke ma ni ba ma ni to kele na emdogele wa de amama yinwe na dija ni wa tura bile mana gbugju mama ka ni gbapatan omodo megu anka omodo megu yi mado gbugju me ma ya ma du maju ya tura le matino mu no bele didi mi kuma bi nguma ma bi ma tide ko ma wi to ko ma ojun takin ya ti eh chen ko gu ya ba yo yi maru lalu amakibo kalara lu mama ka ni garalu ma je ma ko mana galara ja lo la ga ngaye ama mu no bele atoro da ma ma ka dunu

ole bikichi dahụma kwa doro gị ka enyichi dahụma kwa onwe akala enwenye so ọma onwe anya anịgị dohini ma anyị na-egbo gị ma ya anịgị dohini ọmala onwe ya te na-ata nwunye ọmala onwe ya te na-enye nwunye ee mama abụm ya chitagwụ ekwomi mama abụm ya chitagwụ ekwomi egbelegwu ka mama anịgị dohini onwe niile ọmọ́nà ma onye yáfẹ́ ìlú yìí ọmọ́nà ma àmọ́lùgbùnù elu yáfẹ́ wa ịza asụ ìdá sí ilẹ̀tìlmẹ̀ údẹ́tù àmáàmà ha yau malkiya tafsir asadu fomi dẹ yẹni hi ma yá atọ ma ị nínú na ọ gbaa kìdù ń gbàjì àmáàmà wa idi ha yau malkiya ọgbà ẹnẹ́ lẹ́wọ̀n ma ma kúwọ́ ọma abẹ́ ma tode wata tura mara bukanu fil jahiliya e ba jahiliya ba yadfanuna banatihim amma mama no bule ma ko waji wa hunna ahya wa yusammuna dhalika wa'ada oma ma pe patan ma doji tudeju deju o ma do pa ma doji bebi ake agba odo ke bi abe ko do ke jo kile guru yi sahabi anabi sallallahu alaihi wasallam aka don didi ami hadisi sahabi ke shafi bi hadisi ya igbe bota du hadisi un bi juna nan ohun lugun ku di ene ki po mi nwe gba jahiliya ene oya nwu oya nwe ma omi omi to oya nwe ma omi omi ole ajule ma me ni tọ̀tà abẹ́gidẹ́ ìgbùgbà níbi ìgbẹ́ gbàdú akú àgbàrọ̀ akwẹ́sẹsí ìmákàsí òdó ejú nlé ìkùrẹ́jú ìkùrẹ́jú ìwọ́kọ̀wò ẹgbàdú ejú ń sejejú mọ́mí ẹgbàdú dìgbùbà ejú ń sejejú mọ́mí ọlà ń wíyà adábalùkùbẹ́bọ̀ ma kọlà máa yá ọlẹ́wúyà abalẹ́lẹ́ni tábọ́là máa ma ya alíní tí wọ́n níbi i observe ẹgbàdú ẹgbàdú tẹ́ ní ìwò ìtì àtọ́là náà yálé

ilẹ̀tùlẹ̀ ayẹ́lá ilẹ̀tùlẹ̀ ìdábà ojú ají tó ń lọ adọ́jọ́ gẹ̀rẹ́ abidulẹ̀ gbogbogbogbo olẹ́gbàrẹ̀ ọmọ gẹ̀rẹ́ ẹgbàdúkìgbó akọ àtàwọn yàrá rẹ̀ ẹ màmá bàbá mi àmàmá ẹni bàbá ẹ̀dùlẹ̀ ń lọ gbogbo mi ma yẹn yà ẹ ni ọmọ ẹ yàtí ni ìlú bàbá wọn yàtí ni kí dẹ́kù bàbá wọn ẹ̀bàdó bí àmù bàbá wọn kìí ní dánú ọmọ tí ni gbéjú tí ni tọmọ ìgbẹ̀ láàrọ̀ àkúnẹ̀ yàtí ni bàbá wọn mójídà wọn wọn bàbá wọn mójídà wọn yí ńgọ ma ba ŋun gba ŋun gba ba wọn lama gba gba gba gba kiisi lama pakusaka baba wa ayi ko ta ne baba mu yi kan ŋɔ mu yi kan ka mɔ ne yi yɛn ni tɔ aa daba lu kama caati solo ɛn wa laada de ɛn wa bo wuyu kuma caati ɛn wa minnu bilɛ nɛ n ti ni kun ne nya gbalɛ cɛ ba kuma do tɔn fɔlɔ gbalɛ cɛ ba kuma do ma waji dɔn so ɛ y'a nɔ gɛlɛ o ti la jɛgɛ ko ya yamu yi kan ka mɔ ne yi. so ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe gbàtánẹ̀ ṣàkùn lótùlẹ̀ ọ̀fẹ́ ilé ṣe gbàtánẹ̀ lọ́dọ̀ ọ̀yẹ̀ ìhùdẹ́ ẹgbọ̀ ilé tánẹ̀ ìmọ̀ ṣe gbàtí ọmọ abígẹ̀ ìmúdọ̀múnobìlẹ̀ máa dọ̀mátọ́ ìmáàtúmúnobìlẹ̀ ní oyin bí ní máa kìlẹ̀ pátọ́ máa yà ìyá ìyá ìlà

ma ya mata ma dụọ ata ma ga achicholo ebe ma ya mụdụa ata ma abụghị idọ ma mụda agwụ ma ete ọmachi ma cha na elite obi amacha na elite obi onugorogo ọma tọgba abụghị ajụbi tọgba ma na acha etenwu ma na akili ma na agwọ ma na akili ma na agwọ ma na akili ma na agwọ ma etenwuchi ubi ụkọ na yiji kpọọlọ ọma mgbogwu ma daalụ ụnyaahụ ene kata ndo yi abụlere

udu nara kuwa kuma mama uje un side ko babali takuma mama umumi ni side ko babali una ki akabe yogomi kuma kuma tama edomi se edemi se bo akikai ima cha timi de dua pa ne gide baba oyomi yum ku e ka de mdo ne dumi to ìjàkàṣà àìmà ti ṣòlò oyá nẹ̀mẹ́ kìṣà àìṣọ́dáun kùmàṣà tí ó yá nẹ̀mẹ́ ọlá àfẹ́dẹ̀kù nẹ́wọ̀n ẹ̀ dagbaji etinye nga dumya tinye ọrụ iso nga mee ka okwu nọrọ anyị gbole nwoke ka dumya jọ maba abdullahi bin mugafal yeni unge no lagade na gbo ko na kala gade ba na chini rafu adi kai unge mama unge ma do ma ma ya ka gini kai ma jara ku je ma ma to le ku ngara ku mm unge to ede gani unge ku ngara ku gede chuli gede ku ngechi gede ba ngwe chule bene chi ni ama ụdị chi udeju ku nke mama ngu gwa ju deju deju chule ngede kitaka obelo ngeda nyoma deju so aba yo e, egbe le ba ngwe gu gu ngara ebi ene na bi chenwe chulu enwa enwa ne enwa bi ami bi gu ebi ene wala kamera kini usili engo do mu yelo jona iba ibadu ku ngebu ku ngeri ya ona koma nge kala iba ola le shi fresh ye shi to hoko to mo ole chi ngola ne ma ya ni ole chi mu ngabu ngana ra ku ole chi ngabu ngana le je li nabi sallallahu alaihi wasallam ni da kuli en ke chile ba kuli ge wuji chi ugojo ama alislamu yadhuhu ma qabla ojo kanibi kola ile ini ya din islamu ba

to ama inu enwe ejire ekwu nke kpọla ma ya ni aba agbaya, ya ya kpọọla jile abịa kpọọla jile ya mụ na ndị na-adị mkpa na maka ta alụkọta ma adụ ma tọ ha ihe nụ ama dọkịta ma agwụ ya dọkịta ya kpọ ma iwu kọda taki ya ime ọnwụ dị mụrụ atane ime re nwụrụ mụrụ tane ime oji nwụrụ mụrụ atane ta ma gbanye arị ta ma ya gwụrụ ta mmadụ ji ya ekpo ji mewe na ngonyu na etakwame ya mogwu kapo agụma ya jere ọma dugma gịnị ewu dugma gịnị imofu e mele da meba ọma leliga ọra ihe النبي صلى الله عليه وسلم إن إن في حديث فيقول إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة إن دودي أمر يوم ميجدا منين كذا ثم يكون على قدر مثل ذلك أجوب ميجو من مانيو أموتي أو بديتا ثم يكون مضغة مثل ذلك أجوب ميجو من مانيو أجوريلا ثم ينفق يرسل إليه الملك فينفق فيه روح ma mela akwụkwọ chere tagị mela akwụkwọ ime mụrụ tebụl onye ogbo mee tasị onye mụrụ n'ụmụ onye ọ dị lika ya onye ogwe gwapụ allen tọ mai mela ọdịli onye ogwu onye ọdịlika ọma m onye ọdịlika onye onye ogwu le nni n'ime onye ọdịlika onye onye ogwu chochu ewa tutu mẹ́lu ma bọ́tọ̀ marutin ewa tutu mẹ́fà marutin ma ẹbẹ́lì ti déméwù tálá ma dị déhùn maratugbe kẹnilẹ̀ máa jẹ́ jẹni maratugbe ẹnilẹ̀ máa jẹ́ jẹni báyà hẹ́ ọbàtà wẹ́ta dùnmọ́lẹ̀ wẹ́lú ti gẹ̀bí jì dọ́kítọ́ kẹ wọ́mọ́ ẹnilẹ̀ wẹ́ náwó ajá ń ẹ̀dá tánà ń wẹ̀ ẹ máa wẹ́ dùgbà bá ní ẹni gẹ̀dọ́ máa lé jókòó ṣepọ̀ ní ajé yìí ẹ mọ́ òwúdù tánà ni abu ka ile yoru yoyire inna lillahi wa inna ilaihi raji'un al maw'udatu sawfa tus'al hmm. o ma ke du ti ma anya to inini ojo pare ma inini tun uwe ke ke male ti yan ma nya ti ni ojo na yin ami ama ma ke de ke wa ke de wa de wa de aba ma cike taka ma dibe kuma ma nibe yi amena alachi kuma ya dibe ala yi ewu wem da gwari yo wem da tin yo anyo ile anyo yi no na ile me eh ile pe ameka alade ka alade meyi ako mu bele nwa ji tore lo ngbo ke ye ewu ta alale mi mi mi alale ke ne ne ti do doctor ti yo mu mu bla

amaghị ọgbanwe kafe na ibida chọgbọdọ amụna n'otu na-abụrụ ka amụna kpadie abịa enyo dịhụ ma ilele musalli wuo likeke abịa igwu n'anya kakere ṣe ń kọjọ́ àti ní àmú pàdé abúrúkù ma pàbẹ́ kàdé abẹ́ èèyàn ọ̀dọ́mọ́ ọgẹ́lẹ̀ abúrúkù ma bóbulẹ̀ abúrúkù ma yá ajọ́kọ̀ kẹ́lẹ̀ ààbọ̀ tẹ́wọ́n dé hùmàkọ́ nàbẹ́gìdọ́mọ́ kà máa kele egwumọgwọ eh, eh, eh, eyehu emiti idua inwome enye aya mọtinala emu emuje ndu aya iyeme ha be mtemedu mtete ọka emtemedu mtete eneghi akwụ ya egwu nwa agwa aga eyi aya eyi eyi atọla nọ àti àkọ́nẹ̀kẹ́lẹ́ bí ìyẹ̀wọ́mọ́ ẹ̀lẹ́ <laughs> emtemedu mtete ọka emtemedu mtete ọka

ìgbàdí olódù tó dáálẹ̀ èyí àdín islam bá máa ní ṣẹ́un kó nóbulẹ̀ islamic law máa ní ṣẹ́un kó nóbulẹ̀ if ìzìnáṣe olóbulẹ̀ ìzìnáṣe ma wọ́ ìtàlẹ̀dẹ̀lé ọ́nẹ́kẹ̀lẹ́ fi ìzìná fún máa wọ́ ìtàlẹ̀dẹ̀lé àmátá máa wọ́ ìtàlẹ̀dẹ̀lẹ́ ìṣẹ́ unu ubule gide ba ikisi ise efosi uma fosi unu ba ise fosi uma fosi imu de fosi won kele fosi mun kujabo kujabo taki repu ba ma unu ubule mun ubule le ma wo tari ama e ma ne du ma kini hi ma efosi uma fosi unu de gida ada e ko tu dawo ka kini ama yo e hoji mi hoji mi adunga un takuma ma kini ma fosi ilé ilé ẹkẹ ọ̀tá àwọn ìyàngbọ́nà máa họ́ ọ̀nà ọ̀nà àti ẹ̀rẹ́ ìyẹ́hù ìyẹ́pa ìyẹ́pa tákì màjúwòrò tákìlá lódò lórí ìtàlédọ́mọ́ wẹ̀ ní ẹ̀họ́jì àmẹ́họ́jì mẹ́ọlẹ́jì láhíà ẹni ẹ̀dún lè kòkòmà fọ́jì ẹ̀hù màálì kábíjì ẹ̀hù màálì ni a ah, gbogbo ẹni ma gí mẹ́dẹ̀ hojjẹ ma hojjẹ ó jẹ́jì ìdígbẹ̀ gbogbo akwálọ ẹ ilé lèlèlè ooo mẹ́àmí ooo ogun ẹlẹ́ka mú nàágbọ́ ìjẹ́ ìpalẹ̀ takuma ma akẹrẹ bó ẹ̀kọ́ ma mú yóò já ìtàlẹ́ yìí kàkí níyí ó hàn

ejike kwana enige nkwana ga netola no daga be molude ulule ngono bledu mai na chikume ama sina kunwi umume ma sina kunwi dan egba kun kwana yi un kwana alu omo kele na chikume ya ogba oni ngba ide pe kun kwana egbele ibi ha ola ide ule pe ní ẹ̀yìn nìgí ní oúnjẹ ìṣẹ́ǹkà ẹgbẹ́ nìgí ní abẹ́ ní ìwọ́n nìgí abẹ́ àkí ní mọ́ nẹ́kẹ̀lẹ́ mamadan àmá ìgbìlẹ́kùn àti pòhùn ilé àkí ní ọgbàwọ̀ yàrídà ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ìmá àti ìkúrò ẹ̀rẹ̀rẹ̀rẹ̀lẹ́lẹ́ mánu ká ní george sẹ̀ríà àkí ní ìnàrídà ọgbẹ́ ní ẹgbẹ̀ wá pómi ẹgbà kẹ́ǹgẹ̀dẹ́ àmúdéfù kùmá àkí ní mayá ṣùṣẹ̀lẹ́ ọjí mi ìmáàmù dàá rìpọ́ọ̀tì ọgbẹ́ lẹ́dú tánẹ̀mù

una ni ke joji kuna joji million mama bo on to de uta because of amen kuma de ju go go go go go alali oni anege jidina mama waterlin to de uta kani na men kuma de ju go go go alali ona izina che chika ni jote imoyin idede ibola uta kinya nya yin ma ya so se le ji ma ba tun ki jote o ọ̀ṣẹ́lẹ̀ àwọn ti jìnì ṣe ìtàlẹ̀ ó ti dè léka ìṣẹ́ ní ma gúta lọ́gbọ̀ mẹ́lẹ̀ yọ tẹ́ ma gúta dè léka yìí 180 sẹ́nà àmọ̀rùlú tí 80 mẹ́rẹ́lẹ̀ 40 màtí agogo bí ó yé ohun ìlú 80 yẹ́nì 40 ẹjẹ̀ ìyá

ọmọ nìkan lẹ́dùkù máa lé àti àdìbì mọ́lá wọn nẹ́bà máa ń mọ́ ní máa rèsì sábò ẹ̀tá láàlì kẹ máa ta ata ẹ̀tẹ́ ẹ̀tẹ́ màtàbà ní taka mọ̀tò bóbulẹ̀ máa mígbè dú máa múlù kàdẹ́ ṣé ká máa wẹ̀ pa wẹ̀ máa tí nìkan máa kẹ́kọ̀ọ́ ẹni ọya ọ̀ṣà nẹ̀ máa ẹ̀ nẹ́ka máa múdà sí máa wẹ̀ kẹsẹ̀ ló yíun takẹ́ àìsìnà sí ìyálẹ́ jàkàmúdé ihò bá máa ń ni kẹ establish ìjáàlì kàkí i ma nígbè kàrẹ́tà kì máa jẹ́ dìnnà yìí ọ̀làtàlédọ́mọ̀ alò ẹ̀ ẹ àmúdọ́mà kékeré ohun ti dìnnà yìí má gbàgbàdá má ma ìtàlẹ̀dẹ̀lẹ́ mamúdá ti tààzí àni hudud àni tààzírà àni hadu àni tààzí ihun ṣọgbọ́n máa kí ni ìnọ́lá punishment alẹ́jí mọ́ tí ìhùn máa dùn ún torí kí ó ti fà lọ́gọ́rẹ́ lọ́jọ́ mọ́ iku je nge dungu je ma kodu je ngu je pe enola nge ki joji go akini ite appropriate ohun on ma de punishment ngun wallahu ta'ala ala atini islamic law ma no tu ala abortion ngana kai e. abortion abogu ma ko hubie abortion ba o ma abortion kete me kuma ojú ọmọ akéte àlùmọ̀ orí ẹ̀tọ́ ọmọ akéte kò máa ti nínú ọjọ́ náà ẹni mẹ́wàá ní kìlọ̀ làwọn túná lọ lè ọmọ ohun gidi ó ohun kàkítọ̀ ẹ̀hùn kẹ́ẹ́dẹ́ ìhá yẹn ẹ̀yà mẹ́wàá abá máa ẹ̀mdà yẹ kò ńlá ẹ̀mdà ṣe ẹ̀mdà ṣe

tako mama mada ango mo ongu ya ikote mama mama de mel doctor ki aju kole gire unu gbe mu ko to imde ne kelu abi anya che yi ye ni turegba kama le chenwi ke ani hayi amate ne ne yali ke lo nga do aka me kesa ni ne ne tele bi ana yunga do aka ẹnẹkúnú wa rẹ̀ ẹnẹkẹfà tí ọgẹ́lẹ̀ àmọ́ máa kọ́ṣẹ́ kùmà mẹ́bí yìí mẹ́ táàmà tó kọ́ṣẹ́ yìí ẹnẹmọ́ ń dókùmà tí yọmọ́ èrè yìí jẹ́ lámà tí yọmọ́ táàmà mẹ́bí yìí lórí dọ́kítọ̀ gbàlùmágẹ̀sì kò gbomi kò gbẹ̀ngọ́lẹ̀ kò ọgbọ́dúnmàgẹ̀dẹ́bà ẹ̀ẹ́dẹ́gẹ́lẹ́ àmúnẹ̀ alkẹ́nẹ̀ẹ̀nẹ̀ róòlù kẹ́nẹ̀ẹ̀nẹ̀ plé kpakutsaka ɛlu nɛmɛwua nɛmɛwualu oyi ɔlɔma yi kete kɔdza mu amu eneke ada ojú àmà náà eneke nẹ́jì ní kùmà nẹ́nà àmà náà màṣínì kùmà nẹ́dùkú ojú àmà náà lókùmà sí kọ́lọ̀ kọ́mpẹ̀ àmà náà má eneke bọ̀tá náà eneke ata àmà náà eneke aléyé ògèdè ó ata ama àmà náà eneke

manike damine ko company de aba ami ami shareholders bo mani share ni share oya oya pemene ne pa ko to dale ama chaboshon eh abo amo to gbele won ma kedo no ma ya yo ko ye mama oni bele ki ni mo o yo yi ma ko yo won ma ya mi do bo kele ah kedo no akedo ni ni condom eh, no amu wule kana ma ma na mi

ọlọ lébi yá ń ṣe tágùmàdé pátá. wà ìdá sùhùfùnù ṣìrọ̀t. wà ìdá kùmà ń yá ọ̀ tákàdá kùmà ń yá ọ̀ parúká tákàdá kùmà dùn ṣùṣì lé àmúnà yọ̀nà ẹ̀rẹ̀ nù ṣìrọ̀t. ẹ máa tákàdá nù ṣìrọ̀t sàháìfù àmàl àmàmà ayùnà sábì àyùnà síta. وإذا السماء ما يوجوكو جالك نوجي ونجري كشقت ما هو جالي ما هو كما بين أنبو بتيته ọwọ́kù máa pa ní pàlọ̀ yìí yóò mọ̀ tó bẹ́ dẹ̀lú àrùn rẹ̀rù àrùn wàsàmàwà tó bá rọ̀zú líláhì tó ọgẹ́nẹ̀lẹ́ ó jálò nùgbùnùgbò kò ṣíkọ̀ yóò kùlọ̀ Eh, uzilet min makaniha ma mo yali ma uchema ma mo be ngawo bokite ma mo be ma mo be ngawo te meti ya yali me anwo yali ile tu bi ma mo bi ka ne kotane amela ko kotane kuma o se ache yi ma mo yali duko e mo ado bale allah ta'ala wa idha jahim su'irat wa idha jahim una jahimi iya yojile تعيرت ما ياتو بتنو أجل وإذا الجحيم سعرت أجل شوجوك ما ياجونا جحيمي تركي دوغو يو ما جاو ما جاو ملاكو ما تشبوتو تركي دوغو يو وإذا الجنة أزلفت وإذا الجنة أجل كاكا كده الجنة أزلفت محمود ميراناني بما نقول ربات للمتقين mamudu mera na ne nga be ku mata mata tu kojo daga ne ka koluna kin wa burri zatil jahim eh liman yara maduna una jahim maru tiljidi abuku mali maya mashini ne ke lijali mamu yale duko mamu yale kaja ko melo yala tere al mamu yale kaja ko e una jahim mata ne tubutunyu ma mal jana mamudu mera na nga ma mal jana alimat nafsun ma ahdarat to e ba kaka gidai alimat nafsun in duanya ma ojo kaka gidai ma ahdarat ola enwe kechaji anjane ma hadara ladaiha min al-a'mal amukolo ki alibea eh, amukolo eduke wekwa mawa to enyama amukolo le wẹ̀ṣe yìí àbẹ̀díṣ wẹ̀ṣin wọ̀wọ́jẹ́dù ma amílú àbírọ̀ wọ̀lẹ̀ ayọ́gbìlẹ̀ mọ̀rọ̀bùká àhàdà kọlọ́dún kẹ̀ṣe ọjọ́ mú káyọ ẹlẹ́mùkọlọ́ ẹ̀pàkúṣẹ́ká kọlẹ̀ wẹ́kọlẹ̀ àwọn ọmọ àgíní omiṣe yìí فلا أقسم بالقنة الله تبارك وتعالى فلا يعني kpaye nwee ka ya chubeju maja alladhi yuwasu alkhannasu alladhi yuwaswisu fi sudurin nas alkhannasu ṣe nwee ka ya ẹn ka ya doji ka ya maja dẹ ẹn ọjọ gẹba fún ọmọ lẹdọmọ abuka kuya malam tafsir mayani al-khunnatu shi an-nujum allati taghibu fi an النجوم التي تغيب عن العيون في النهار ohun tí a mí láwò kò máa má jàbé yóò nẹ̀tẹ́ àmìláwò kò máa má jàbé yóò nẹ̀tẹ́ ẹgbọ̀rọ̀ ká ẹ́chàkà sí yà nìmá ẹ́ àwọn olùmọ̀gẹ̀ àmàlẹ́hùn máa dọ́ àkíní àlùkún nẹ̀sí yìí a má jàlẹ̀ ẹ̀hùn lẹ́sí oyé má jàlẹ́ kàmìláwò a má jàyìn ẹgbẹ̀ ìtẹ̀sírífù tafsir nasir sa'adi abala yin kai nasir sa'adi yani al-kunnasi hiya al-kawakibu allati takhnasu unshi amila kuma maja mako maja me yango tijana mai boroka yango lumage oye maja le kuma maja umma de biliki al-khannas ene ki meju maja tabali ibili ngojo do surati surati nas ko eh kula uzu bi nas مالك الناس الله الناس من شر الوسواس الخناس الوسواس هادي بي هادي بي وجاته هون الخناس كي ابو تمالو جماجا يمنا تيدو هاي غابي رماجا دوم من دا تيدو هاي اون غون بي وادو منو يكو ماجا يمي يماجا تبال الخناس ده امم تدال الله تبارك وتعالى انه فلا اقسم ان هبغو بالخنس باي اون كي اماجا الجوار الكنس نعم والليل إذا عسعس والصبح والصبح إذا تنفس نعم الله تبارك وتعالى إنه أنويكم أدوك إنه الخنس أما جاكديبا الجواري الجواري الكنس أمشنك يا ديك جواري ẹ̀yìn ìkì àádékè lulẹ̀ àádékè lulẹ̀ lulẹ̀ lulẹ̀ lulẹ̀ àádékè rúlé rúlé rúlé rúlé wọ̀mìn ayá ti hí aljawari filibahari kẹl'ada kí àdún aláwọ̀tí bára káwọ́ta alákùnmẹ́dúnmọ́jọ́ aljawari àmẹ́rin ìkì máa lulẹ̀ lulẹ̀ lulẹ̀ lulẹ̀ lulẹ̀ filibahari ó yájí máa dá lulẹ̀ yìí kẹl'ada mẹ́lúmọ́dábẹ̀dá kú agàlìgàlílẹ̀ àbẹ̀kú lílẹ̀ àbá ọkù yájí mọ́jọ́dọ́ ọmọlẹ̀dọ́mọ̀ aljawari ẹnkì àdékè lulẹ̀ imana alkunnesi adikilu le gbogbo aten agboke amaja aliti testatiru fi megibi ha aljawari alkunnesi ohun ṣeun ki adikilu le gbogbo taki aten agboke amaja ọjọ́ ń ẹ̀bọ̀ gọ́pẹ̀lẹ̀ wàlẹ́yìlì ìdá àṣàṣ wàlẹ́yìlì aláwọ̀ tàbárakà wata ala ubi kí ẹbọ̀ gọ́pàá ìlàwẹ̀ torí ìlàwẹ̀ ìgẹ́bọ̀ fún mọ̀mọ́lẹ́bẹ̀rọ̀ abi ego bokwa ila o tajrifi aflakiha maji ya mo alfalakima kuma adi gelule gbogbo wa madarati ha wa ta'udu li tazharu fi layli ma ko ma ya e falakima iya ngo ya todu ma ngo le duhu ma ngo kwa joroda ma ngo le duhu ma kwa joroda to ngallahu tabaraka wa taala e bogo kwa ma tajeni wa layli ungengo gebo kwa o duge idha as'al ẹgbàkù ojú kìí dúró ọlámá wọ̀lẹ́yìlì ìdá ẹgbàkù ojú kìí dúró ọlámá ojú yà dúró ọlámá mẹ́bẹ̀ kí ló yà lókè ìmọ̀ náà wọ̀lẹ́yìlì ìdá adìbára rẹ̀ wọ̀lẹ́yìlì ìdá asas ayẹni ayé wọ̀lẹ́yìlì ìdá adìbára ayẹ kúrò nọ́mọ̀ ayẹ kẹ́ gbébì náà والصبح إذا تنفس وبلاغ والصبح الله هو يبغى kpa odu oruduge idha tanaffas egbaduk ma kurudu onugunugo isini gworawa bi mana egbaduk ma kane chinine oye bogo pa e balele innahu laqawlu rasulin karim innahu laqawlu ebo ikojo ago gidei ebo ikojo ago emi gidei chikakini ọkọ̀ọ̀la alukur'ani kàgbọ́ rasulin karim ọkọ̀ọ̀la onúṣẹ́nu yíma ọmọ ẹgbọ́dọ̀ mọ̀ aláwọ̀ gẹ́bọ̀ pàáyí ìlàwọ̀ ìgẹ́bọ̀ kó dúdú yẹni ẹ̀tìdágùn ẹgbẹ́bọ̀ gẹ́dẹ́ ìpàkóṣakáyí ṣe àti ní kọ̀ọ̀la kùmọ̀ ẹgbọ́ ìṣù kọ̀ọ̀la ọjọ́ aláwọ̀ tàbárakà ọ̀tà alá rasulin kí alálù onúṣẹ́ karim onúṣẹ́nu yíma ذي قوة عند ذي العرش مكين ذي قوة أنك نقايم شيء عند ذي العرش إيه أنا دوبو أنك تودا العرش يوم توجو مكين هنا نعمله مكين أنا لا هنا أنا ما أقول أنا ملاك جبريل مطاع ثم أمين مطاع أه مطاع أنك ما تعلي بون شيء ya dị kọmandị nga mela ekwuo ya lị ma alịbọ temma amin enek ma mmenwu iji tu mmadụ ọmọ inu maki arabu aki temma idabi na kọwa maki ni ni ima yi onye arabu karamu temma amin enek ma mmenwu ila aka rabu da gị ene ama na biti biti onye mela ekwu lelechi wa ma sọ ibukum bi majinun wa ma sọ ibukum eke ji mee muhammad sallallahu alaihi wasallam ke ya ci wazi ba bi majnun ishi mu ya hino tura gbo ka be ba kini imu ya imagine ge ahimu ni ena ke yuru yeju abobu yochi ogene gide ya ke otu yuma eju eme ma ro ge do otu yuma eju ya meleke ti be wure e abe oda iko nga ta melege imagine gi mu ajele ni egbo ogbi a ake aka ama kama ama ama ti begun ama ti ama ti no yo ama ti dadan ama shogun ye ya ama je gbolo ige

lakadira amin ayati rabbihi al-kubra egba ko ya ko lawi suratul suratul najmi wa lakadira ahu nazlatan ukhra anibi che iche lakadira ahu iche malaiku jibril li nazlatan ukhra e ngawo munege bima na unba meji unga nibi tabali malaiku jibril mamata ma da le ni tabali mama so adiwa aywa imda nyawa imudu ne ile

omi tí ọlá ọ̀nà ẹ̀dá àyìntì òyìnbó dè yẹ́ tùlù kẹ̀lẹ̀bí ohun ẹ̀nà ọlá tákẹ́ akẹrẹ̀gbó mi ẹni máa ṣe àìkúdé máa ṣe ọgẹ́lẹ̀kúdé tákọ́ akẹrẹ̀gbẹ́ ọdọ́gọ́ alùkẹ̀lómi oyálè yìí ábìtì oyálè sẹ̀má ní àrẹ̀dá abájọ ibá eyú ẹ̀kẹ́ ní èmi abájọ iṣẹ́ yóò sẹ̀má ní àrẹ̀dẹ́ yìí ẹ̀yẹ́ gẹ̀dẹ́ ṣe oyá nìyẹ̀dẹ́ báyìí nìkẹ́ dúlómi náà alimda ṣe oyálè máa kwá ma dun eyú ma e, ma ma ma ma ma ma máa gùtọ́ ẹ̀ alẹ́yú gẹ̀ẹ́nìkẹ́ dúlómi

bidonin onwa nabi sallallahu alaihi wasallama iṣẹ́ ne ki ne enwe dugi ma kini mu dan ki tuma ma ya me ingo nu pa yun gen iya ni ma yin le dim iya le keke kile mu ni tak ma kini on ya wi foji qur'ani on di qur'ani wan na'am وما هو بقول شيطان رجيم وما هو على الغيب بضنين abakar jazair yanihi ai wa ma huwa alama auha Allah ilayhi bi muttahimin yazidu fihi aw yanqusu to maini unwa nibi chene ko madu kejunu ma kejunu ye jene ko mchin ala lo gabe do ninde imdu bola o mama jaba idigbe ko manu kejunu ye jene kwa ka kakini ya bola to abeki abuane wa ma huwa kola ke angone ba.

إن هو إلا ذكر للعالمين إن هو وليك أكا أمتاك ما جيبون مني تاك مرابة تجري أتاكينا يسين شنا يسينو ذكر للعالمين ẹ̀hẹ́ àríyànìṣí wọ́n gbọ́dú àbẹ́yìlẹ̀ gidẹ́ ìpapòṣakára لمن شاء منكم أن يستقيم لمن شاء منكم أن يدوك ريجيهما إيو لوازق ده يقول أن يستقيم يقول ده بقى وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وما تشاءون أمين كادوا نقوم بشهدوتا إلا يشاء الله بكيك بقى يوتو نقوم لله rabbul alamin on wa tudi la ipa ko shaka be gire mo adu ko ji sura kidai ubilege ama kini maana e bo ka ka ngami kelma e bo iba ami malimi nana nana nana ma ki maana wo wa e gbo sufyan bin uyayna emi maana doa e gbo ka ki kotada won odi won e gbo akini sudi won odi won e gbo al hasan al basri din wa abdullah ibn maniki mku yo ije ti li'alla naltabisa ala anfusina toro kari confuse wala to ma'ana ya hoka yi hun awon kwa rai to wallahu ta'ala alam igide hun ciko je karatuwa eh ojo gido akare bona kan wada ba ti sura ito wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh allahumma arhamna bil qur'an waj'alna lana imaman wa nuran wa rahma allahumma zidna minhu ma nasina wa 'allimna minhu ma jahilna وارزقنا تلاوة عنال وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين صلوا على النبي الكريم